wá darapọ̀ mọ́nú ìyìn wa bàbá. kọ́kọ́ tó dé ikú ti mú wọn lọ a ò fi yọ̀ wọ́n a fi gbórúkọ rẹ̀ gani mẹ́sàyà wa gbọ́ wa ò ní a ò fi yọ̀ wọ́n a fi gbórúkọ rẹ̀ gani mẹ́sàyà wa gbọ́ wa ò ní Jésù Kristi. Jésù ga o ẹ̀yin ará mi fún ohun tó ti ṣe ẹ gbé Jésù ga o èyí tó pọ̀ lọ́nà ẹ jẹ́. olúwa mo fògo fún ọ. olúwa ìwọ lọ́ọ̀ mi nínú gbogbo àyíká rẹ̀. olúwa ìwọ lọ́ọ̀ mi nínú gbogbo àyíká rẹ̀. ìwọ ló kọ́ mi ìfẹ́ wa láwùn máa sìn títí olúwa olóore wa ìwọ tó ń ṣọ́ ìdánwò ayé mímọ́ lògo ọlá rẹ. Bàbá ìwọ lọ́wọ́ máa sìn. Bàbá ìwọ lọ́wọ́. oore gẹ́gẹ́ bí májẹ̀mú wa àwa ọmọ tó mọ ìhòòrè ẹbí tara wa ló farahàn láti wá mọ ìhòòrè àwa ò ní ká lòlò dúpẹ́ àwa ò ní ká wọ́rọ̀ àwa ò ní fajúro dúpẹ́ tayọ̀tayọ̀ la láti wá mọyì oore. ayé ọpẹ́ ti yọ bàbá ti bá mi ṣe èmi táyé ro tẹ́lẹ̀ pé kò lè ṣe rere ẹ wá wàrà tó lù fi mi dá. ayé ọpẹ́. ayọ̀ nínú ilé mi èmi ló ṣe yí fún tán ibi ò bá mi dé lọ́jọ́ òní o ẹbí nísà olúwa mo dúpẹ́ oró títí ó kọjá ọgbọ́n mi olúwa mo yìn ọ́ lógo àyè ọpẹ́ ti yọ bàbá ti bá mi ṣe èmi táyé ro tẹ́lẹ̀ mo lè ṣe rere ẹ wá wàrà tó lù fi mí dá. tèmi tọ́pẹ́ tèmi tọ́pẹ́ tèmi máa tọ́pẹ́ tèmi tọ́pẹ́ tèmi tọ́pẹ́ tèmi máa tọ́pẹ́ òòrè tí jésù ṣe fún mi ọkọ mi òòrè. tọ́pẹ́ tèmi mà tọ́pẹ́ tèmi tọ́pẹ́ tèmi tọ́pẹ́ tèmi mà tọ́pẹ́ òòrè tí Jésù ṣe fún mi ọ̀pọ̀ mi ò lè sọ tó òòrè tí Jésù ṣe fún mi ọ̀pọ̀ mi ò lè sọ tó mo dúpẹ́ òòrè ah, mo dúpẹ́ òòrè. tèmi tọ́pẹ́ tèmi tọ́pẹ́ tèmi mà tọ́pẹ́ tèmi tọ́pẹ́ tèmi tọ́pẹ́ tèmi òòrè tí jésù ṣe fún mi ọkọ mi ò lè sọ̀tàn òòrè tí jésù ṣe fún mi ọkọ mi ò lè sọ̀tàn mo dúpẹ́ o.